fourteen jiri ya hijriya oṣù yenehu april inolu ogunyomelu ifọdọ two thousand and karatu anayi aya ṣanafi fi suratul hajji aya ẹkẹfà. وقال تبارك وتعالى كواكن ذلك بأن الله هو الحق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير تبارك وتعالى إنه ذلك تركهم قال كديبا بأن الله هو الحق تركهم ما كمي أرجو الله تبارك وتعالى ونتجسكياي يعني أنقنق أرجو الحق أنقنق ينتقق so ene ki chokpokpa ma ngo kakini enele ya wọn kọkọpa ni yẹ igbónúgbònú yóò ti tsọkọpa yìí tomaati alhakọ yaani ọjọ alahu ohun tí e, na ya kọpa onugbonugbo ń tsẹ náà kọpa ní ti rálẹ ohun na ya tsi ohun tí akọ la yóò tsi wàá nàhu yóò fi alahu وأنه على كل شيء قدير وجو يا وجهك نيكو إنه باهي وجهه لقاكو شكاك نعم وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور وأن الساعة أجوكم أداتي بكم أداتي ككي لا تقوى إلى ألك أدلي إيواتانو atiya imda ligali ame araba kini atiya that means amale digo na wa ule ule eh ma kini hi atin idoma wa atiya eh toriki shi sa'a al muannas al majazi de eh an kuma dudu sifa no blan turale wa anna sa'a atiya e gbadoma wa ijepa la raiba fiha ini kani kani gaki iya wani wa anallaha umoju allahu ya ba'athu man fil qubur ya du daji abu ene kide kabari men ene du fil qubur kide ha mujinu jigi jihane ya kuma ya den le kwane idrane ene du makai that means ina ne duki abobo ichaka ichaka chi hane ngede abeke ahu ketu abudu ke popo ya ole eda bi hane saka tu ya ne ngeche yo ya ne go keche yo ikebere yero saka ti haji ngaji de zo ya ne ngwa kuchaka ajile ti kebere yo yi so o ya duki de kebere allah harda ji kwana na'am ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير الله أكبر ومن الناس كنا عمون با من يجادل في الله ولا يعكشان سورة يتيجي على بمواكرة بوري ojú aláwọ̀ tó bá rẹ̀ kọ́ta náà ni ẹ hàmú ní báyìí náà bó kù máa rárọ̀ ọ̀làdí ní ọjọ́ ilmi bẹ̀rẹ̀ ilmi ẹ hànú máa dúkẹ́ ní

ọmọdọ̀yẹ gbogbo ọmọdọ̀yẹ gbogbo ní ọmọdọ̀yẹ gbogbo ní wẹ́ẹ̀ṣẹ̀ yẹ ńẹ́lí ní ẹ̀ṣẹ̀ kọ́mẹ̀ ọgbà máa kí ní rìsáàbù gbogbo bọ̀tá ní ìwé ẹ̀gbà fi làbáyọ̀ yìí àbí kò máa kí máa ń máa háì máa jẹjẹjẹ máa mọ́ ta ní màṣánà àrọ̀ ọ̀làdí nìkan ẹni ti jáhìlì ẹni àti jáhìlì iye jìmá kò máa kọ̀lá yìí lọ́mọ kọ́kọ́ gálà kìíní ẹni ti sọ di ẹni àti lọ́ di àpẹrùmọ̀ àti omi kìíní màdínú yóò kà yìí

nini take ayakwani eh, akwajo ino la ala kameji aka ungeche ni hadithi ile kunga hadi hadithi ile ene du hadithi ngenya choka tai tarkuhu ma la yani abegi dai tibe kuma ma ki i ola gida alu ki kama kama oli mama kijahili machi omi kijahili omichi we kijahili mochi ye ya tu shekolai enegi wanu moiba biri yola to do onse ayin makaranta salu tu bon turki dalo la e ma ko yom yom ma kaem o ho am da wali ra ka dane ide je hadis ye e ye ni hadis sahih rawahu bukhari wa muslim wa ahmad wa tirmidhi ma ma ba abeji abeji sidi ke da bi alu hadis de because ita imda ma wa e ndu ke ka ba ma ta ka gba ni ba ma da bi alu kwa yom imda mdu e dola ya ro ka da ga ne he baki we we ya achukola ya uchukata male samu na aji nwa nana nana nana bi gairi ilimi iya mu di ọla ya ọla mu ọla jabe ọla uche ọla enwe kwuru ya kafet egide ebe tait egide ebe ihe ikike ligiri enwekide ebe omume si ịgbaraka gbaraka kuma ihe alita ka aji lanyo tele kewa achọgba mi ma ti kpọhọ ma kpọhọ ẹ̀rọ àníbi sọ́lá sọ́lá màkà ó yí wọn abánilẹ́ ìwọ̀n abánilẹ́ ni, inú yín kọ yọ kàkí akọ́dáwọ̀ gẹ̀dẹ̀ àlìjẹ́nà ngẹ́nẹ́ kì tí wọn alẹ́ yìí jẹ́ nù ẹ̀ṣà kàṣù ẹ̀ ní kìkìá. abúwẹ̀ kakó ní ẹgbàá máa lọ ẹ̀tọ̀ lèmẹ́ntẹ̀rẹ́ kàlìmìrà á wọ̀nyí nkánná wọ̀nyí nkánná sọ̀ọ́dẹ́kọ̀ ẹ̀ẹ́ ẹ̀ ní ẹ̀ dárò náà.

omi kɛɛkele polisi ɛyɔ ka dudu ɔlɛ yɛ o tɔla rɔ kete nyaba yɛ polisi dudu polisi dudu iya da kpɔmɔ bɛ iya jaka dɔmɔ ha taki lɛ asabu elementara kalimira sɛn kɛ taarɔ lɛ nɔba ìwɔn numi do arɔ adini arɔ sɛkɔ arɔ ladu amunɛsɛ arɔ wala hudan manu tɔnan wala kitabin munir iya ni takada askedu. يعدك ما لين نعم ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة ونذيقه يوم القيامة عذاب الحريق ثانية عطفه ثانية إيش لينو

ilẹ̀ mú kàkíní àti káràbù ẹnẹ́dùkú yíyá ya kúrò ní gbogbo ẹgbẹ̀tì máa kí wọ́n fáàkì àtánù àbá ẹni wọ́n fáàkì ha wọ́n fáàkì àtánù ẹ̀ṣọ́ ẹ̀ǹkà rẹ̀ ẹ̀rù olí rẹ̀ wọ́n àbá àbọ̀sí àbù bàbá abùn abìn abùn abùdókò ṣe ní wá ẹ́ àtánù mọ̀ lóga ẹ̀wẹ̀ ẹ̀mẹ́ ẹ̀rọlí máyí bàbá ọ̀làlẹ́ ìjọgẹ̀ tó má dá rẹ̀ bí yà ọ̀làmù mádù kò yí kùránì ẹ̀bẹ̀bọ̀ náà ṣe dé alùkìmà náà wá pàyẹ̀nkì mín kìdókìnàkì ọ̀fẹ́ ọ̀hún yà ní sáníà ìfúfìhì ẹnẹ̀kì àọ̀lọ̀háun nádà tọ́ọ̀kà ojú oyé yìí ní òdìdẹ́fò wọ̀nyí

ẹ̀bọ̀ ní ṣe ṣe kòwé kó tẹ́ ń hmm, yà lọ́ọ̀kà yà lẹ̀ sani àyètọ́ fìhì rẹ̀ ẹnẹ kì á mọ́lọ̀ ha odò tíyọ̀ kì á mọ́lọ̀ ha odò rídà tọ́ọ̀kà ohun hmm. ẹ̀ǹkùn kí a ní ṣàkílì òdì ńlá àǹsàbìrì ńlá yà á ti ní ọ̀pọ̀ ikò ńlá lè jẹ́ àlejò dàmú nìlá wọn nàkà mi jẹ́ àhìlẹ̀ adùn nìlá lè ti nánà ẹ̀ṣàkà ṣú ẹ̀kẹ́ kọ́ṣọ́ kàrà tactic ebili by tactic amena le bo ebili don o ne ya ni eye eh, ma ke pa ko chaka e ma chu en male fun emi we be de mi we am ti <laughs> de ti kuma aba me de ye le ama de ye le ma ku e yo yu ti we yo yi ye be ki do bobo e ma ma mbe bele ka yu no yo na e de e je bo o me la jemia duma mm. yo ibogi bobo kim be ku e de

kọlọmọ ní hikima tuntun báyọ̀ wẹ̀ nga máa mẹ́rin láà kí mdo nà ó yẹ nìhun rẹ̀ ẹ̀wọ́n lẹ́ gbàmí anibisọ́lá sọ́lá máa ní ó nà ẹgbà dúkùmá mú yẹn dùn ẹ̀bá dàgọ̀ gbẹ̀nẹ̀lẹ́ tòlókè kàyẹ̀ láà kí ni ẹ fẹ́ yẹn yẹn yẹn ni allahumma yìí ní abúráwì ilé ìka mi máa yẹ kó lóun wọ̀jà ni xayiran mi máa yẹ nùn ó ọjọ́ مما يقولون واغفر لي ما لا يعلمون واجعلني خيرا ما يظنون أبي جعلن ينوى أدعاء التي تركي يكو يهي نجي دكوه amma by the time kuma jenywe ke je ke mu jenyu le ba turu kuma mu ne kibobo kwabe ba wala mu do wala wa wa man fil adi jami'a ene kuma ene kidago jo na ko la una unuji ije kuma mo goda mu ne kanyuna tuma yuji kun ke te kimu hoyile ogele nwe gwe ile je kuma ka mu ne pa ko jaka che pa wee we ke ti we si male ke ski ai we cha pa ke ski ai imda pa ke male ke o yo mele ke chene ke ye ki ge di nga wa nga li ama ye ki mo ma o yo le ni le ma ti ni ne la lahu fi dunya khizyun ashuka ta shi ne le ihilai wa nudhiquhu qiyamah adu ngene le azabal hariko azaba yake ago ne jo hariku shan ke ago ne jo de wanda ki harik mubalaga de eh hariko ewe azaba yake bet ma ago ne jo tabali tabali to da zalika ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد ذلك ترك ما قال ليبا كما كما دون تنايبا بما قدمت يداك تدين قوة مجي جدوبا تدين قوة مجي جدوبا أم كده أقول هنا ليدمو وأن الله ما إلا الله ليس بظلام ظلام zalimu tsatsa lati dɛ ɔmuda ti zɔlam ɛnɛ kala si ŋu gbɛ ɔyɔ tsitsi ɛnɛ kala si ŋu gbɛ ŋu tsi didi min lila abiidi ŋa ma do ŋu naam. ومن الناس من يعبد الله على حرف نعم فإن أصابه خير اطمأن به نعم وإن أصابته فتنة انقلب على وجهه نعم خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين ومن الناس كوها مونك ما شبكوا من يعبد الله إن أبيبك مارا رجو ala harfin alijo arefi hmm. ma e. ara rojo arefi un cha nengan budu en geli lórí jọgẹ́lẹ̀ ìdẹ́ máa kí bísmì àbáyọ̀ ẹ́ àrẹ̀fì òun tábàkọ́ ànẹ̀wò yìí àrẹ̀fì tọ́wẹ̀gẹ̀dẹ̀ àrẹ̀fì àfẹ́jìdára bísmì báwò ṣe àrẹ̀fì sínú ṣe àrẹ̀fì mímù ṣe mara ara eya ugbo du ẹni kẹlu ma ìṣẹ̀ngà yẹn ọ̀nà kàbẹ́ bọ̀ ara ara lè lọ́mọ ya abudullaha ala harfi ma ara rọ̀jọ́ alẹ́júkà rẹ̀ ti ṣadẹ́ èyí kẹlma ara fi adaba kwa ne adọ́ ọ̀gẹ̀dẹ̀ adókòjì ọ̀nà mi máa lè mi máa ṣe fásara mujahid pa táàdà máa yẹ bókì bọ̀ máa yẹ ni ala shekin dá ó jẹ́ ìṣìkà kí ni ìnàbẹ́ bọ̀ ara rọ̀jọ́ ala harfin ay ala shekin ó jẹ́ ẹ̀dọ̀ méjì made mi ma gbe yin yo ha ise mi ma yo yin to le ni mado ma emi yo ha ise mi ma o otu yo ala harfi la bidin o abi be be ni ala tarfin ale jo e niti na be bo ma ra rojo ale je niti moto ara ojo ama cha go gede mun kire o ma che male aki anya bi ti ma bro dani o he ma che to lonu male aki anya bi ti ha yi ya ma bro dani ìbọn ọgẹ́nẹlẹ ẹnẹdúkẹ́ gbọ́gẹ́ àgìní àgbé wa ṣe ọgẹ́nẹ ìjìnú ẹmà kí àbúrò láhá àlàhárẹ̀fì bẹ̀ ẹ̀dá oko ogbó máa ṣe ogbó èyí ẹ̀ka bí ìdágun ẹ àgbàdé mi ẹ̀ngà dáná ẹ̀dọ́mọ ẹ̀lẹ̀ kí ẹ̀ngà nẹ torí kẹ́kọ́ náà dínà bàbá àgbé ṣe ìyá láhá máa kí ni kìkú ọ kọ́lé ilé fún abúlọ̀ kọ́lọ̀ hẹn torí kígbà múnẹ́ takuma náhàn ìtọ̀n ìyá yẹtìn ẹ̀tọ́ abẹ́ àṣọ àkànyẹ́ àwa ya abudulaha alaharifi ìyẹ́ kí ń gbà tó mọ́lẹ̀ òye àkíkọ̀ in asọ́abahu hairun ṣeun kì mú dẹ̀ yàn yà bá ìtumọ̀ annabi ẹ̀dọ̀ ya ìjẹ́ tábàkìtì kóhun yàrá rẹ̀ ọjọ́ fitinatun àjọ bá àwọn gáà ọ̀gá kẹrẹ̀bùn ọ̀yà ọmọ ánẹ̀ ọ̀fẹ́ arziki nkọlẹ́bá aláwọ̀jẹ̀ ẹ̀ka bí méjì rí dàdà tó gbòkì kú òye ewu sẹ́kọ̀ ìwọ̀n dàbí ilẹ̀ kásìrà ya wọ̀l àkàrà ẹnì kàkà kẹ̀dẹ́ bá yòówù ṣe ehìlẹ̀ yàgò òwò هو القطران المبين وهم يشو هي جوجي دي تابالي ما ني عبد الله بن عباس يعني amara be ko ma ma oro gbe ma yehu ma yehu ma ya ni bi ma oro gbe ma oro gbe ma mda bi tin jama ma le akini hi o mi se ni lo ya ma bi ma arziki ma lule e won ka ma nya gwe a. inna dinana hadha la salihun adini ma yaje ubi adini yaje yon ama fatamassaku bima won mali gbadu ma muda bi le kuma nya o wa ji gbo kuma mo yi dada biya kana ya gbiti ke ma yon ni komi ma lo ni ku che ma yon ni wa ma fi dinina hadha khair adini ke dai ba e, e, ejini won pa be ya mo la me masini won tina kuma kuma dada biya abadi ni ma gbe lo yo ki bebo adini ma ma cha adini ali ye niti aliyedu hito nonu ala harfi ne ma huce yada umin dunillah yada'u min dunillahi ma la yadurruhu wa ma la yanfa'u zalika zalika huwa ad-dalalul ba'id yada'u min dunillah amala dango muno yojumojo en ki ado yojumojo ma la yadurru ina kanya ki adu kare benelen wal mala ya ko iya da ku ya cin nelen ida bene ko go ebo ka beto ma gbu ohi mu ma wo ebo ma ene ebo e, ene ebo ka meru du figolo ebo la ka meru du figolo iba we yo mo ko ya o figolo le je we ni ki wo lu le abe ku o mu yo figolo le ji we ni ki wo lu le ela ma wo ebo iku e pa yi mu ya mu ne daga ba kete yi ene ki ayu figolo ngo ya onwe tiji a na-egboke bolede ime oli ṅom dị ṅom dati onugbonugbo ebe oyi ma ụmụ nwodu enegibedi ma nụ gbayo ki agwọ yo neji ma loni ki adọga ma mụ ngwurugwo ndule

zalika huwa dalalul ba'id illa ya abuku mararo da ba illa ma shi yake gita bane ya da'u laman yad'u laman daruhu aqrab min naf'i na'am la bi'sal mawla wa la bi'sal 'ashir yad'u ila mun ma gwa don ma kwa don jali en kuma dogire ba laman daruhu aqrab min naf'i Uh, akayakɛw lɛ nɛba ohun mɛra nanɛ ti kun le kuta mɛ wulu kɛmɛ kuma anɛ yala le inekun inekun kɔlɔ kuma anɛ elika kuma anɛ ode kuma anɛ inekun ode ma yaka ni inekun du ni kuwa kɛmɛ ma ni ɛla kuma aka ɛla yugede kuma aka ma ma koro yɔ ete kun ka dɔmɔ yi hmm. inekun ye juneju kuma sali nabɛ bɔdɔ mɔ ɔga mi nika lɛ kuma anɛ.

sotora lɛ akanyawo tɔ akanyawo ŋun bɛra na lɛ tekun le nabi isalimaw la wa nabi isalaasi nabi isalimaw la alimaw la ɛnɛ o subi o ye kide kama ne ojoojumɔjɔ yi ba iyi biɛ na o lolo wa nabi isalaasi alaasiri ti amɔja dɛgɔ kɔjá ko anzir asira tɛka amɔja wɛ fugo amɔja wɛ eti so labi isal ashir amode eku edu weku mola taku edu chamoja ewe iba kai amoja ele maabiene ololo tabali naam إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار نعم إن الله يفعل ما يريد إن الله إلوجو الله با يدخل الذين آمنوا يا ما بقى دبا وعملوا الصالحات ما بقى ما شكولا فيه يا ما دبا ويا ما دبا تو جنات الجنة يا ما تو تجري من تحت الأنهار أمومي ومملي ما شالوا الجنة له إن الله يفعل ما يريد الله أشكولا الكريم يا شيخ نعم من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر فلينظر هل يذهبن كيده ما يغيب الله أكبر تبارك وتعالى إن من كان يظن أن دوكي بين أن لا ينصره الله كاكو يوبا نكي شادكا نبي ينصره ونوى نبي محمد ويوكا نمو sẹ́wọ́n ẹnẹ dúkì wọn àníkà bá muhammadu fi dúnìá náà bá

kunu ŋun kina tɛgu ta ta alukɔ wali yan su turu kiigu hal yuzhibanna kaiduhu ma yaghir ai dai ha olo ki de he donwi en wolu le ne ki pachi ki ma kare bon wani hi et ati ko shujale ya ku akare bani muhammad sallallahu alaihi wasallam ayin tuturale shan ku ne akoju acha te kanibin iya ni ka oju aba acha te ko qur'anin iya aba acha te ko adinin oli ko yo ka emi ti akini we ki bi ake abane leba eun ki me ti akini lo kenya commit suicide amen ma ki suicide ba o ni mo la on ku pa ola ko yo ka ere yẹni tẹ nkí bíi kẹ ká kọjú ọba àtsàdìkà níbi níbà dikurọ tó yára nítorí kẹ lọkọ máa yọ ẹmí kò lẹkọ dá ẹ yà ni òkú ẹsẹ lóyí ẹ ń ọdí lẹkẹ bá aláti fọlá yẹn ìmàmù dàní ké tí alẹ kẹ lè dúkù kẹ dọ lẹ kpa tó déyìí tó déyìí nù ẹ máa kọkọ ẹni ju ayọ méjì yáli ẹni ẹni aláti kò yé ìgbàlá mi rọ ayíwó ẹ ń kọjú àti ní káwá yẹn lẹ. ibi ká láyé ni ẹ á ẹ.

ní kékeré àtìkú ká ẹ̀ṣẹ̀ dàgbà níbi dẹ́ àtìkú máa wá ní àyè ọgbẹ́ni lẹ́yìn dẹ́ngẹ́ ní dúró kí àdẹ̀dọ̀ kàdó ní òun náà yóò bá kẹ́dẹ̀dọ̀ ẹ̀ kàdó bá ọba táyà kó máa dùn wọn èyí kì díẹ̀ díẹ̀ kì apá bẹ́ẹ̀ bá ibẹ̀ ń dúwà lọ so you are not progressing eh? where you are not progressing where you are ẹnẹgbẹ máa tẹ ni òun is not retrogressive hmm. you are not retrogressing neither is he retrogressing wẹ́ progressing ẹnilẹ́ à retrogressing wẹ́ nyọba ẹnilẹ́ à dàdúbi aminihu ama kẹ ń wúnyẹ ọlọmọ ẹni mu e e báyìí e ni ẹ retrogress ẹ dàdúbi dẹ ẹ progress àti nyọba ń aláwọ̀ adáyọ̀ títí aláwọ̀ wa yẹ́nì yìí ìtẹ́kọ̀ mẹ́ ok tọ̀fẹ̀ kọ́ mọ́ àkàdé kù. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم